اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد أيها المشاهدون السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́ fọ́lọ́run kí ṣe Allahu Ta'ala lérí ìdáwà sí àtúnṣẹ́wà kò lérí lẹ́ látàrí Islam pàápàá jùlọ nínú oṣù Ramadan ta wà yìí abẹ́ ọlọ́run ọba ní kí mọ́lá kó mọ́ dáwà sí fúnyà jẹ́ ẹlẹ́ẹ̀kejì

tí ó ṣoríire lálùkíyámà pẹ̀lú kó jèrè àlùjẹ́nà ọgbà àdẹ́ra tí ó mọ̀ bẹ́ẹ̀bẹ̀ gbérí láíláí tí ò ní kú má àti kó máa kìlọ̀ ẹ̀yà fún gbogbo àwọn tọrọrọ sí aláyàkókò nẹ́kí àwọn onífẹ̀ẹ́nú alágídí ọkàn àwọn tí rìnrìn tánkù tánkù ìrìlẹ̀ àwọn alágbèrè ọlọ́run ọba ṣàdéhùn ìyà fún wọn tí wọ́n bèé kú sínú ẹ̀ tí wọ́n rú nípòwàdà ọlọ́run sì jí wa níyà nínú àwọn tí ó rú nípòwàdà ṣáájú kó tó jáde láyé ní kọlọ́run ṣọ̀kọ̀ kan wa anábì jíṣẹ́ tọ́lọ̀wọ́n bá gbìran dógóńgbó kò jẹ ṣẹ́kù kò jẹ láàbọ̀ ó sàlàyé kéèké ó ma ojú ọ̀nà tó mọ́lẹ̀ gbòòrò lànàbí fi wá sí lẹ́ìlú hatanahari a òru rẹ̀ àtọ̀sán ọgbá ní èrè sí yàtọ̀ láàrin òru àti ọ̀sán nínú Islam gbogbo rẹ̀ ìmọ́lẹ̀ ni láàrin àdígò aniha ilẹ̀ halik ẹni tí ó bá lọ gún rí kò lójú ọ̀nà tánàbí làkalẹ̀ ó kò parun ní lọ yẹn ọlọ́kú làwọn na ni wàlá tó hàlìkí mẹ́wàá ní hàlìkí ọlọ́run ṣàánú wa làwá pẹ̀lú àwọn tí ó là má sì pẹ̀lú àwọn tó parun ṣàánú wa ọ̀lẹ ni wa aláìlágbára yá dálújì ìkẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́pàá àti àwọn sọ̀rọ̀ àwọn tó ti ń kéré jẹ́ wọn la ṣe omi páàkì níbi páàkì tó ti wá ti àwọ́lẹ̀ lónìí páàkì káàkiri tó rẹ̀ jẹ́ ìjọ ọlọ́pàá ọlọ́pàá tó wọ́n bá wọn kò sí káàkiri láti látà sí ìlànà àtàlẹ́ lẹ́yìn eré akíra wa ní kíkí ti ìgbà pé àlàáfíà ọlọ́run àná ọlọ́run lára rẹ̀ olórí àjẹ́jẹ́ bẹ̀rẹ̀ tí ń jà àríkà kó mọ̀ bá gbogbo wa gbé ìtumọ̀ sálámà nìyẹn sábàtọ̀ kí àsàlámà alékún ọ̀hánmẹ́tòlá ìtumọ̀ rẹ̀ nù ní ọ̀bàrọ̀káàtù kíkí kan ò tayọ ẹ̀ kò sì sẹ́ ń jẹ́ lè fi kí n tó rí kó máa sí ọ lọ́wọ́ n tó rí kó máa rù ipò kípò tó rí o wà ní ti dùnú àtìdàkejì ẹ̀ kíkì ló bá lọ torí pé yàtọ̀ tí kí ànábì ṣàlàyé fún wa ní tá a fojú rí àti tá a fèsì kọ́ sí bẹ́ẹ̀ ìkẹ́ ọlọ́ọ̀lọ́ ọlọ́run kó mọ́ bá gbogbo wa lẹ́yìn eléyìí a bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn a'udhu billahi sami al-alimi minash shaytanir rajim min hamzihi wa nafthihi wa nafthihi billahi rahmanir rahim asábíọ́lọ́run kó lọ́dọ̀ àṣẹ ìtọ́ ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́mọ́jì ráyì láàrin wa torí kí àṣẹ ìtọ́n iṣẹ́ ti ẹ̀tí máa ṣe gbogbo ibi tí ń dí ń gbogbo ibi tó tò kó dàrú gbogbo ibi tó dúró tọ́ kó dorí iṣẹ́ ti ẹni ẹ ìrìn tí ń rìn káàkiri nìyẹn gbogbo ibi tí mọ̀ ọkàn wà kó da gbogbo ẹ̀rú kí wọ́n mọ nǹkan míì yàtọ̀ tàbí kí wọ́n tún

كإني إني أخاف الله رب العالمين واصل فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. طبعا كما قال الشيطان àpèjúwe ń bá sọ yẹn ó dàbí àpèjúwe ṣetán tẹ̀síwájú nígbà tó sọ fọ́mọ èèyàn pé ó fò ṣe kèfè rí sọ́lọ́run mú orogún pẹ̀lú ọlọ́run mọ́tí ẹ̀sà bá ń bẹ fàlámà káfàr ìgbà èèyàn gbà sí àṣẹ ìtọ́n lẹ́nu tó tẹ̀ láṣẹ tó pa. Ọ̀rọ̀ ni ìgbà ní omi. Àṣẹ tó wá ní ní bàrí omi ń kà. Mo mọ́wọ́ mọ́sẹ̀, mo bọ́wọ́ bọ́sẹ̀, mo yọwọ́ yọsẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, alámọ̀ rí ilé òkan Inni akhafu Allaha rabbal alamin. Òun kan tó ń wò, akhafu Allaha rabbal alamin. Òun kan páyà ọlọ́run olúwa gbogbo àgbáńlá ayé. فكان عاقبتهما أنهما في النار. Ọlọ́run ní in tó gbẹ̀yìn àwọn méjèèjì àṣẹ ìtàn tó tàn ọmọ ènìyàn jẹ àtọmọ ènìyàn tó tàn jẹ ìgbẹ̀yìn àwọn méjèèjì ní wípé àtàkù máa fi náà rí iná ló kẹ́yìn wọn já ànẹ́mà ní wọ́n parí ọ̀rọ̀ wọn sí àwọn ẹ̀sàn àwọn alákòó torí pé ọlọ́run bá fún àṣẹ ìgbọ́n láṣẹ ó yọ̀ǹda fún pé kó mọ̀ tàn wá jẹ nígbà tó sọ wípé wàstafsir واستبدل من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك فأجاركهم وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا ìyẹn wà ní Suratul Isra súra ẹlẹ́ẹ̀kẹtàdínlógún ayẹ ẹlẹ́ẹ̀kẹrìnlé ní ọgọ́ta ń bẹ súra 17 ayà 54 ọlọ́run ní wastafziz واستطعت منهم بصوتك واصل وأجلب عليهم بخيرك ورجلك وشاركهم في الأموال والأولاد وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا ربكم الذي يزجي لكم الملك في البحر لتبين لتبتغوا من فضله إنه كان بكم رحيما. قرآن يويك tántántán oní kùránì ń ké gbogbo ìgbà súnà òfin kàgbà kan dákẹ́ ń kíbò sí ni ọlọ́run ní ìrẹ́ àṣẹ ìtàn wàsáàbí màtàtọ́ta àwọn tágbà ara rẹ̀ bá ká nínú àwọn ọmọ ènìyàn bí sọ́wọ́ ìkà pẹ̀lú ohun rẹ̀ oníkò máa fi tàn wọ́n jẹ wà á yìí ní bẹ̀rẹ̀ Ìyẹn nìkan kọ́ wà ájè lébẹ̀ ààrẹ ìmìdẹ̀kọ́ ilé. Àwọn ọmọ ogun tó jẹ́ ẹlẹ́ṣin kọ́ìl ẹ̀ṣin ni ń pè bẹ́. Máa bá wọn, àwọn táàntọ̀ yìí máa gún wọn ní kẹ́ṣẹ́, máa fi àwọn ọmọ ogun rẹ ẹlẹ́ṣin máa fi jà wọ́n lógun, máa fi pè wọ́n sínú ṣìnà náà. Bẹ́ẹ̀ni, àti Wọ̀ṣáríkùn ṣáríkùn máa bá wọn kópa ní àmúwárí níbi dúkìá wọ́n àwọ́láàrí àti níbi ọmọ wà ayéhùn máa ṣàdéhùn fún wọn wà máa yá ayéhùn ṣe ìtọ́ọ̀rọ̀ ìlà àwọn àjọ̀gbọ́n kò jẹ́ ká mú díẹ̀ nínú ìtumọ̀ gbàtọ́lọ́wọ́ bá ní wàṣáríkún òun ló bí ogun owó tí ẹ bá fẹ́ ní owó tí ẹ bá fẹ́ rọrọ̀ tó fẹ́ kó dúkìá jọ ẹjá bẹ̀rẹ̀ látorí oko kòkó tẹ́lómi bá lóko kòkó wó yóò rẹ́ ìdí oko ó yá oko kòkó yóò wá lọ bá ṣe ìtọ́rù ṣẹ́tán wà tán jẹ kí lẹ́tàn tí ṣẹ́tán ó tàn jẹ yóò ní kó gba abẹ́rẹ́ kan pọ̀npọ̀dọ́ tàbírin ṣóńṣó kan kó lọ máa fi gún igi lóko pé gbogbo ibi tí gígún tàbí tí abẹ́rẹ́ ní gún tàbí tí ṣóńṣó ní gún tàbí tí pọ̀npọ̀dọ́ ní gún gbogbo bẹ̀ ní òṣòkòkò ṣàìfáà mi tàn jẹ yóò fẹ́ bá kópa nínú dúkìá tọ́lọ̀ ń yọ dákú èyí tí ò ṣe bẹ́ẹ̀ yóò ní kó lọ rí ṣẹpọ̀ sínú oko bó ṣorí ajá mo ṣorí àgùntàn yóò lọ gbẹ́lẹ̀ nínú oko yóò lọ rú ma èyí tó ṣùgbọ́n ti mú tẹ́ pátápátá ó lè jágbájọ ọmọ èèyàn ní orí ìwẹ́bẹ̀ ó lè jẹ́ wọn ní kó wá kìíní kan òkú ó lọ rú ma bẹ́ẹ̀ kí àwọn nǹkan oko rẹ̀ kó bá lè dá omi òǹkó owó tààrà ni ó lọ ṣe wọ́n lè ní kó mú ọmọ èké wá òpó ìlú wọ́n lè sọ wípé ìyá rẹ̀ ní kó mú wá wọ́n lè sọ pé ọmọ bíbí inú rẹ̀ wọ́n ni wọ́n sì lè sọ fún pé bó bá ti ń fẹ́yàwó lọ́dọọdún obìnrin tó bá ti jẹ́ òbọ̀lọ́kú wọ́n lè pé lẹ́yìn ọmọ tó ti bí gbogbo ọmọ tó bá ti bí wọ́n mọ̀ tàbá àwọn ọmọ tó ti bí ọmọ ọkú lọ́pọ̀ ọ̀kan omi tó bá ń ní gbé nǹkan sínú gbogbo inú ilé yóò dàbí pé ń dùn kó báyá ní gbogbo ilé yẹn ó padà bá ń lọ ń bẹ ooru àwọn ló lórí yóò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣáárí kí ó ń fi kí ni dúkìá gbogbo àwọn tí wọ́n ṣògùn owó láyé ní tí ọlọ́run ọba sọ nìyẹn pé káṣíkéṣà ìtọ́n náà bá wọn kó pa ń bi dúkìá wọn ò ní farabalẹ̀ kọ́lọ́run ọba ní ṣe máa tẹ̀síwájú wọ́n ní àwòlá àti ń bi ọmọ ọmọ bíbí ó lànà bíbí tẹ̀sẹ̀ kí wọ́n lọ tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kí lànàbì kọ wa ànàbì ní bàbá ti fẹ́ fẹ́ bí tọ́lọ bá ní kó bọ́ sí tíjọ́ tó bìnrin bá délé àyíṣà lọ fóbin àádúódòbin kó bá nínú yàrá ni bó bá ti wá dé nígbàtí obìnrin bá dé àágbọ́wọ́ ọ̀tún lé àásó orí obìnrin ibẹ̀ láàbì mú tá gbọ́wọ́lé yẹn ní ibi àtàrí iwájú orí ẹ̀ lágbọ́wọ́lé anábìnrin ká máa sọ wípé ìyẹn tó bèèrè ti bá dé allahumma inni as'aluka min khairi ha wa khairi ma jabbalta alayhi wa a'udhu bika min sharri ha wa sharri ma jabbalta alayhi allahumma ire ọlọ́run inni dájúdájú èmi as'aluka a'udhu bika mo ń sádíọ́ mo wá ìṣọ́ rẹ mi ń ṣàrùn ìhá níbi aburú tí ń bẹ lára obìnrin àbábúrú ẹ̀ wẹ̀ṣàrùn ìmọ̀ jà bá tààrẹ àbábúrú tó dámọ̀ tó bá fi bẹ̀rẹ̀ ìyàn lè parí Allahumma ire ọlọ́run ìní as'aluka mo tọrọ lọ́dọ̀ rẹ ọlọ́run min khairiha oore tí ń bẹ lára obìnrin wà fáyìrì má jàgbá tàà lẹ́yìn àti oore tó dámọ́ àdámọ́ oore tí ń bẹ lára ẹ̀kú tọrọ ẹ̀ wà áúdù bíkà bẹ́ẹ̀sì ni mo sáàdìọ́ ní ṣáàfì ha níbi aburú ara obìnrin wà á ṣáàfì má jàgbá tàà àtàbúrú tó dámọ́ a sọ tó bá ní tó tẹ̀lé wá lílé wọn tàbí ibi tí ń ń bọ̀ nínú ṣàìtọ́n tàbáwọn padà ọlọ́lọ́bí tí wọ́n sọ pé àtijọ́ tó ń ti bó fẹ́ obìnrin kan ló ń ti dó lórí ibú láṣọ owó pé méjì mọ́ ní gbogbo tó ń ṣe òun mọ́má alábi ẹ̀tẹ̀kì ṣàdúrà yẹn tó bá wọlé kéwà ṣóbìnrin nìkan alábi ní gbogbo ohun ìgùn nígbà náà béèyàn bá ra kúnmí tó fẹ́ máa gùn bó rẹṣin tó fẹ́ máa gùn bó ra báká tó fẹ́ máa gùn bó ra kẹ́tẹ́kẹ́tẹ́ tó fẹ́ máa gùn kí ni a ń pè ní ràkúnmí ni a ń pè ní camel kí ni a ń pè lẹ́ṣin ni ọ́ọ̀tù kí ni wọ́n ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ oní dọ́ǹkì kí ni wọ́n ń pè ní bàtà oní múùlù muse lédè èkó ìbákasíẹ́ orí wọn ló bá wọn lé tó kàájú àyẹn sí lóde òní tàǹgbò káà bẹ́ẹ̀ bára káà tuntun ògógóró kọ́là àfi ìwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ra tuntun ọ̀gbágbá irin tuntun ogogoro ni wọn wọ́n ta sí torí páwọn tí ń ṣe ogogoro náà sọ bẹ́ẹ̀ wọ́n ní àgbà ọtí ọtí àwọn àgbà wọ́n lọ sí àdúrà nǹkan tọ́lọ́run ṣe léèwọ̀ gbóò láti lè jílẹ̀ lọ́hùn nǹkan tí wọ́n lè jẹ ẹnìkan ló fẹ́ fi tù ọ́ lójú èyí jẹ nǹkan yẹn. Ọ̀dìdì ṣáwọ́há wà látàrún kàkílá, ọdún lẹ́yìn àwọn òṣèlú bí lẹ́yìn ìlú àìyí. Wọ́dọ̀lọ́yà ọ̀sọ̀dọ̀ Sọ́dí tó ṣàrọ̀ àwàdà sáàrùkà. Ṣẹ̀rí àní kó gbà lódodo, ọ̀rọ̀ Ọlọ́run ni kó máa tẹ̀lé súnà náàbì ni kó gbà nígbésí ayé ẹ̀. Wàdà sáàrùkà ṣẹ́rí, má ṣe ṣẹ́rí, má ṣe ṣẹ́rí látàrí ká má ṣe ṣẹ́rí, má ṣe tẹ̀, sọ́dọ̀ ta ni.

b c d e f g h i j k l k z tó tún wá ní z a z b lórí ọ̀sọ̀rọ̀ àmúwá. wọ́n tún rìn àrùsọ̀rọ̀ bẹ́ẹ̀ láì Oríṣiríṣi ọ̀nà ló pín sí èyí tó kéré jù ń bẹ òní zodiac sign sẹ́yìn tẹ́ẹ̀mọ́ káàkiri tó bá àwọn ilé ò attack pieces stamach mọ̀rùkú tí é bẹ́ẹ̀ tó jù wánú kéwẹ̀ sí káyàn àwọn libra tó jẹ́ méjì láyẹn torí wípé wọ́n pín ṣùhánàlá in tí wọ́n ṣe ní wípé oṣù méjì láwọn lọ pín wọ́n á lọ wà wọ́n ara wọn yẹn lókè kò àlàyé ní onílé gún torí bẹ́ẹ̀ tí ó gẹ̀gẹ̀ mo wọ́n wà máa wípé oṣù wo láwa ìràwọ̀ wo ló wà ń bẹ̀. Wà tí ìràwọ̀ èèyàn bá wá jáde lásìkò yẹn wọ́n ní tó fẹ́ ṣe òbá wọn orí pé wà ní sàlàyé pé kò tí ó ní bàbá yìí. Sọ́bí yé, kí wá ń ṣẹnu lásán, ó ní àwọn tí wọ́n pè nípa jáde nípa ìràwọ̀. Kì í tí wọ́n kàn dédé ń wò bá wọn lásán. Ó láwọn nǹkan míì tí wọ́n pè kó sàlàyé kí ni ẹlẹ́kùnrẹ́rẹ́. ẹ̀tọ́ bá ní tẹ́ bá lè lọ mú kí ló wà lẹ́yìn whatsapp telegram ní gúrùpù ní telegram mo ṣàlàyé ẹ̀rọ wọn bẹ́ 200 gold ní àdì tó dà pé hadith number tí fọ́nkú ní ìrántí nọ́mbà rẹ̀ nígbà táwọn ti sọ̀rọ̀ nípa nípa àwọn ìṣàlùkú sábẹ́sọ́gbìn ẹ̀jìnà sáwọn ẹ̀ṣì apanirun méje ṣàlàyé ìgbàtọ̀rọ̀ àtọ̀wẹ́rẹ̀ ti ṣọ́rọ̀ àwàdà torí náà bá àpá ìmáàmù Ṣàfi'í àlè ìmáàmù àṣàfihì lámíyà tó wà ní tó lámíyà ìjọ́pẹ̀lẹ̀ lámíyà ni àwọn orin tó pa ní tó ẹ́sà fún ma ó náà sọ̀rọ̀ pa tó jọ wọ́n ọ̀dọ́ àìyẹ́ lómúnà jùlọ àní káàkì ọ̀ndọ́lẹ̀ ní ọ̀dá tí mo lè mọ̀ kàwà ti wọ́ àyíká annàmà yàkó ọ̀nà wà máa káà náà

gbogbo àwọn tí yẹ nǹkan wò ń tí wọ́n bá rí nínú tí wọ́n wò yẹ òun ìgbàgbọ́. àìmọ́ ánàmẹ́ àkókòrò àmà gbáàna. lórí pé ó ti wà nínú ẹ̀kọ́ tó yé òun tó fi màmọ̀dájú ẹ̀ pé gbogbo ohun tó ti ṣẹlẹ̀ àti tí ó padà ṣẹlẹ̀. ẹ̀rọ ìrìnà ìmọ̀ ayé ìrìnà àti ìrìnà ọlọ́ni mójú tó gbogbo wa wọ́n á jí bọ́ tó ti ó sì ti dọ̀rọ̀ èèyàn tó bá ti pè gbogbo ẹ̀ kó ṣẹlẹ̀ nígbà tó bá fẹ́ kó ṣẹlẹ̀ tí láníyà tí àti ń pè láníyà ni àwọn ẹsẹ̀ orin tó ṣàlàyé orin kẹ́nìkan máa gbà ayé ìdásọ́gbórin náà dá rárá àwọn ewìyà lóhùn tó ń parí pẹ̀lú láàmù láàmù olóòtú ní láníyà ayẹ tó kọ́ ni ibnul wàríbí kí ló ń sọ ń tiẹ̀. Tọ̀tìtù ṣọ́rọ̀ àwọn ẹ̀sẹ̀rù kan sí lára. Ìyá àwọn ìgbàgbọ́ ọmọ ṣe ṣẹ́rí sí ọ̀dọ̀ ta ni. Rọ́dùnà ìyá ìgbòdò pínláì ní ìlú Hálẹ́. Rọ́dùnà ìyá ìgbòdò pínláì ní ìlú Hálẹ́. Ìràwọ̀ ní wákàkí, ọ̀pọ̀ bá ní gbé kí ojú olù ní wákàkí. Ẹ̀hẹ́n, ó ti bá rí bẹ́ẹ̀, ah. ó ti tó. ó tún kù kan náà tó tún sọ̀rọ̀ nípa ẹ̀ sọ pé pátì ní bìtòníyà òun bàbíó náà kì ní àǹdí nìyẹn mọ́tàgọ́fì ní mọ́tàbálídé ẹ̀rí fápì ní òun ayé ní máa wọn bàbíó náà kì tí ẹ bá fẹ́ jáde ní ìsìn ó sọ pé yóò kọsẹ̀ ó sì rí kú kọsẹ̀. ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ṣẹ̀ríà mùtàkọ́fìlì àndìlì ní mùtàkàbàlẹ́dì mùtàwọ́fìlì àndìlì mùtàkàbàlẹ́dì mùtàkọ́fìlì mùtàkàbàlẹ́dì àndìlì mùtàwọ́fìlì mùtàkàbàlẹ́dì dáríyà nìyẹn orin dáríyà tó ní ìpínlẹ̀ tó ti láríyà ó ní ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn mútàkọ́ pèlè mútàbà lédè ìgbà yẹn làwọn èèyàn wà dàpọ̀ nígbọ́ ha mútàbà lédè ni ó dò lórí ilé ìbàlẹ́jù olórí ilé wọn máa tún sí ilé tó yẹgbẹ́ ó bá ṣe wá sí lójoojúmọ́ kò yéwu ó ṣàlàyé ní àbá ìbéèrè wà kó tún ṣàlàyé kó dé lọ́la yóò tún ní ìbéèrè wà kò yéwu yáàlà múnà sọ̀rírọ́ nínà láyá tùtù ní asọ́sì rúkọ ọ̀rọ̀ tó bá ti hàn gbangba lé ayé kálọ̀ ní oko kámúgbò ìlú kágbé kòkó kágbé ọ̀pẹ àyíó àwùsá tó pè látàlá nítorí àwọn tó wà lókùn jẹ́ fi ń ṣe sóbì sí òbí àwọn ìyá kan wà ọ̀rọ̀ òbí ní ẹ́ ṣe jáwé sóbì ó yé wọn dé ti pé àwọn kan ètò ẹ̀sìn obì obì nìkan ní máa ń sinra rẹ̀ tí wọ́n bá ti dé ju obì fúnra ẹ̀sìn ni ó máa ń fi ewé sórí ewé níbi tí wọ́n mọ̀ nípa èdè ìjàpá tó sọ bẹ́ẹ̀ ó lóun mọ̀ nípa ẹ̀fà jíjẹ débi tí kò bá dé inú owó ẹ̀fà fúnra ẹ̀fà ní máa ń kó sí rẹ̀ òun ewé ẹ̀fà ẹ̀rọ pé bẹ́ẹ̀ bá mọ mọ́tò ó wà èèyàn ní èèyàn eré tí pọ̀ òun tẹ tọ́tù tí wọ́n pè ní azẹlẹ́rétọ̀ lọ́dọ̀ àwọn Amẹ́ríkà àbóǹtẹ bírèkì òun ò ní mọ̀ bóyá òun tẹ ìjánu ọkọ̀ èyàn ní mọ̀ ti ṣe tán ẹ̀yìn ẹ̀mà wo ẹ̀ tó bá ní mọ́tò tó máa ń gbé mọ́tò wọlé bó ti wù kó lọ́tọ́ tó bá dé bì kan ó ti pa ẹjá kan ó dé ó tó o ti ń ṣe lójoojúmọ́ ti wá dàbí ẹni pé èé ronú olófà tó fi jẹ́ bí wọ́n bá ń kọjá ń ó ṣẹlẹ̀ sí ní gbogbo mọ́sílì nígbà tí ó ń ṣe ọ̀nà sẹ̀tẹ́rì àti sí ògbẹ̀ ń lọ tẹ̀rẹ̀ rẹ̀ mọ́ kan kún kí níkan pọ́pọ́pọ́ àti wọ́n ti ṣe bọ́ǹkù sí iwájú ọjà mímí kò fi ètò ti wà lórí mi mọ́kàn lọ tèmi àti gbùgbùrù torí náà ní ìtún ọ̀rọ̀ tí mo sọ wípé ewé fún rẹ̀ ní ọmọ ìjára rẹ̀ sórí obì lọ́dọ̀ àwọn ẹ̀yà kan àmọ́ ẹni ìyá kàtà ṣáàrù dàtà ìyá sílílà kò lè rí ìta ìlú òkèlè twelve thousand three thousand ń two thousand five three thousand seven hundred one five one thousand two kò ní lo calculator kí wọ́n tó tẹ̀sán yóò ti sọ ánsà yóò ti sọ fún yín mo ti ríru wọn rí èmi fẹ́ máa tẹ calculator wọn ní kílẹ̀ ń tẹ̀ iye owó yín rèé ọpọlọ ti gbé jáde àmọ́ ìwọ béèrè pé rákà mélòó ní ìrun àyílà àndí ní ìwọ̀n yóò dogun torí náà bẹ́ẹ̀ náà lẹ́yìn ọkùnrin ẹ̀yìn mọ́kábíìkì ẹlòmí èé olójú fi tú díà ó ti sọ díà kalẹ̀ mo máa wà àwọn mẹkáníkì àánú wọ́n máa ṣe níbi táyà tútù tàbá gbé mọ́tò dọ́dọ̀ wọn ebi tí mọ́tò bá ń ṣe kí ní kí n ṣe máa bẹ́ jáàkì kí yọ táyà yìí nira ní fún òtẹ́ ní kàákún wọ́n ti yọ́ wọ́n á bèèrè lọ́wọ́ pé ó ń kí ní lọ́dọ̀ ọ̀tẹ̀rí ètò kiri ju àárín ti ṣe ìwọ̀n tó bá fẹ́ ẹ̀yìn mọ́tò tó fẹ́ sanwó wọn wàhálà tẹ́yìn ó ṣe kéèyàn tó rí pé mọkálíìkì kó tó rí pẹ́pẹ́rẹ́ àwọn ti ṣe àbàwọn àgbà dírẹ́bà tí wọ́n ti jìyà lọ́nà oko tí mọ́tò ti takú mọ́ wọn lọ́wọ́ lọ́nà Ìbàdàn lọ́nà Èkó lọ́nà ilẹ̀ Haúsá lọ́nà ilẹ̀ Ìgbò àwọn náà ti di mọkálíìkì Subhanallah nítorí àsìkò ní tàǹtà ń sàlàyé ní pé ká mójú tọ́rọ ọlọ́ ọlọ́wà ní ìrẹsà ìsàn máa báwọn tó pa níbi dúkìá olómú tí mo fi sọ̀rọ̀ ogun owó ẹnìkan ní àbá ó mèrè mèrè kan lọ mi mo ṣe tí mo sọ yẹn haramu ó ní ṣùgbọ́n kan bẹ haramu tó bá béèrè léèrè sọ fún mi pé kì í ṣe àrùn ṣì tó yẹ kó béèrè ní pé tó yẹ kó wí ní pé ẹjọ́ ẹ bá mi wò ó sára àmùmù náà ní kì í ṣe àrà nítorí ọ̀gẹ̀dẹ̀ mùmú ẹmọ̀gẹ̀rẹ̀ gẹ́gbẹ̀ lọ́gẹ̀dẹ̀ mùmú ó nìkan ni wọ́n fún èèyàn tí yóò jẹ èèyàn sì máa lókùn mo ti wá wò pé ẹni yẹn ó ti fọkàn sí pé ẹ má wulẹ̀ wí nǹkan kan mo ní ọ̀nà tó gbà tí ò fi wọlé máa fẹ́ kí ló lè bá láàkáyé rẹ̀ mo mo ní ọ̀nà méjìlá lè gbà lówó ọ̀nà alákọ̀ọ́kọ́ ni ká ṣiṣẹ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni ká má ṣiṣẹ́ mo ní èyí tọ́lọ̀ ń sọ pé ká fi wá owó ni ká ṣiṣẹ́ mo ní ọ̀gẹ̀dẹ̀ tó kàn jẹ́ tó ó ń dé yẹn tó ṣiṣẹ́ olóhùn òṣìṣẹ́ rẹ̀ náà mo ní ìdí ọlọ́run wá ní má lo ọ̀nà yẹn ọ̀nà yìí tó ń fẹ́ Torí mo wọ̀n tó kí tó Ohun tó fi ní ló fi ka orin ohun kúrú sábà ní. Kúrú sábà yẹn, ah! Ìmáàmù kúrú tùbí náà ní àbábá pé kúrú sábà ohun kúrú sábà ní. نترف على جنبا وشارك أم في جني في الأموال ọmọ ni mo ṣàlàyé bá mẹ́bí ní bàbá fẹ́yàwó kakọ́ ṣe yẹn. Ẹlùmọ́ ní ẹjá kò ń ti wá fẹ́yàwó owó ṣe sórí ìyàwó kò burú náà tó lọ ṣe. Òun sì ti ra mọ́tò ti pẹ́ tó ti ń gan àti mọ́tọ̀sáìkù. Lọ ṣe náà sí kò sí kò jù. Ànábì tó máa ń kọ́ alẹ́kọ̀ọ́ nígbàtàwà àti ìyàwó wa obìnrin wa nù lé tàbábẹ́ súnmọ́yàwó wa nígbàtí dòrò tó fẹ́ kó sí kànga tí kálàmù tó fẹ́ kó sínú gbòtàdá àrẹ́bì ní ká ṣe sùúrù ká tún bẹ lọ ká sọ ìpé Allahumma jannibina shaitan wa jannibi shaitana ma rozakutana tó ní pé ọlọ́run ìrẹsẹ̀ tán ṣáàrí kí ó ń fi àmọ̀wà àlùwẹ̀ àwòlá mọ́ bá wọn kópa níbi ọmọ bíbí tẹ́ bá ń súnmọ́ obìnrin láì mọ́ ká àwọn akárìyàn ìṣínú mọ́ báyàn ṣe ìlọ̀pọ̀lọpọ̀ ọmọ àti sáàmì fi gbóòdè tọ́bá lè yàn bíbí gúbí ọlọ́bọ̀jà bíbí gúbí àwọn tó sì bí bí ọlọ́bá ní tù wọ́n nú nínú tí ma ń fà ní kéèyàn máa ń ti ṣàdúrà yìí torí pé àṣẹ ìtọ́ ní ma ń ṣe gbogbo iṣẹ́ fún bàbá Okay. Hadisi ti ìparí hadisi tí mo fẹ́ kàyẹ ni. Ànábì ní ká sọ pé Allahumma ìrẹ Ọlọ́run, Jannibina Shaitan, ìyàwá ya àṣẹ̀ìtọ́n, pé gbé àṣẹ̀ìtọ́n jìnà sí wa. Wàjá níbi Shaitan máa rọ̀

láàmù sálẹ̀ tààlé ìṣètọ́ ìṣòrí ní kàpá lórí ọmọ ṣọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìtàrí kó yẹ mọ̀nà tàà ṣe wàhálà ó ṣe é ṣe gbàtà sunun rẹ̀ àtàdúrà rẹ̀ ọlọ́dẹ̀ ẹ̀sùgbẹ́ ni bàbá wa ṣe bóyá tó ń bọ́kàn yí mọ́ tẹ̀rí wa bí tó rẹ́pọ̀lọpọ̀ bàbá òtí ẹ̀gbọ́ àti ìlú gbájú ayé ẹjẹ́ a máa ṣàdúrà yẹn gbogbo àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tó pé ilé ijó ló night club ló ti rọ́mọ ẹ̀yìn night club náà lẹ́ti ayé tó ti lóyún tàbí ní carnival ní december àwọn wọ́n bá ti di january ti wọlé school ní primary school torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní rò pé ọmọ gs1 gs2 gs3 nǹkan àwọn tí a primary kan ní primary gan máa ń gbóyún kàdébà máàṣì ní rìsọ́ọ̀tì máàṣì tí wọ́n gbá ní December ó wà á rí rìsọ́ọ̀tì ní máàṣì yẹn ìyẹn ni pé kánívà tí wọ́n ṣe ní December èsì rẹ̀ ó jáde ní March lẹ́yìn oṣù kẹfà ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ní rí kó wá skúù mọ́ àwọn tíṣà àmì yìí àwọn aburú tó ṣẹlẹ̀ nìfẹ́ bá nìfẹ́ ń jó tó títì ọmọ kan ṣoṣo ọkùnrin méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá mọ́kànlá ló ti kọ́ ọmọ tó tó ti mú kúrò kò mọ́ sí ṣe náà omi ti dákú ó ti sùn lọ ta ló fẹ́ sọ pé lóyún yóò wá wo kan náà àwọn tó rú pé àkúsù àti ìwọlé fún lóyún tàbí láwọn èèyàn mọ̀ mọ́ yóò sì gbádùn ta ní àwòrán ṣẹ̀tọ́n tí mọ̀ bá ní kópa gbogbo wà nǹkan ìlà máa ń jìnà mọ́ wá sọ̀rọ̀ gẹ́gẹ́ tẹ́ bá bẹ́ ṣe ìdìnà sáàtù sáàtù ẹ̀gbẹ́ mi torí pé bá tẹ́ bẹ́ ṣe ìdìnà tẹ́ ẹ̀rẹ́ tí ọmọ kò rí lọ tí ọkùnrin àlọ́ fífi láì ní orúkọ ọlọ́run ní orúkọ ọlọ́run lọ fẹ́ ṣe ìdìnà Àlọ́ àwọn ọmọ ìjà títí lẹ́sẹ̀. Ṣé kí wà á tẹ̀sùn ẹjọ́ sí ó? ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ẹ̀rí ni wọ́n máa rò kí ní ẹ̀fẹ́ tó rà lé rẹ̀ tí ó lọ́gbẹ̀ àfà tó á jẹ́ ìrìnlẹ̀ lábẹ́ ṣe kọ sí àdúrà náà súnmù mo ti máa ronú títí pé bóyá àtàkùn láì àtàkùn àbẹ́wò ní òṣèlú Bọ̀lọ̀ èyí ń gan bẹ́yàn bá gbọ́ tó fún èyàn láti jáwọ́ ń bẹ̀, kéyàn bẹ̀ lọ́n lẹ́yìn àánú ọlọ́run. Tàbí wá gbà fà وعدهم ما تعترفوا وما يعدهم الشيطان إلا غرورا ọwọ́ ní àṣẹ̀tàn ò ní ṣe àdéhùn kan bí ibá ṣe tẹ̀tàn ìtànjẹ ni ó jẹ́ Inna ìbáàdì lẹ́yìn sàlẹ̀ inna ìbáàdí dájúdájú àwọn ẹrú sí ìfèmí tọ́lọ́run. Lẹ́yìn sánájá alẹ́yìn ìrùsùlùpọ̀ agbára àṣẹ rẹ̀ kò lè sí lé wọn lórí. Ìyẹn ni pé kò lè sí àṣẹ rẹ̀ ò lè múlẹ̀ lé wọn lórí. Agbára rẹ̀ ò lè ṣe wọ́n ní kinní kan kò ní sí fún ọ àṣẹ kò sì ní sí fún ọ lágbára lórí àwọn wọlé àwọn ẹrúsìn ní Ọlọ́run Ọlọ́run ọba tó ní wàkílù, ọlọ́run tó lólùṣọ́, wàkáfà bìlá ìgbèrọ́bìkà olúwà rẹ̀, kàfà ó tó ní ìwàkíl ní ó tó lálámùjútó, ọlọ́run Náà, ọ̀rọ̀ tí mo bá débẹ̀ fáwọn tí ò bá tí ìdé ń gbà tí mo bẹ̀rẹ̀. mo sọ̀rọ̀ nípa ìsádi ọlọ́run kúrò lọ́dọ̀ àṣẹ̀ìtàn tí ń túmọ̀ sí ìwá ìṣọ́ ọlọ́run ààbò rẹ̀ kúrò lọ́dọ̀ àṣẹ̀ìtàn bàbá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run pé iṣẹ́ tí ṣẹ̀tàn máa ń ṣe ń tiẹ̀ ó lè ṣe lọ́dọ̀ àfá bàbá ń tú Kùránì ó tí ìmọ̀ tó jẹ́ ń sáàrì lálẹ́ yìí ó sì mọ̀

àwọn kan bá pàkátà Ìlọrin wọ́n tayọ wọ́n bá rọ́mọ̀ Ìlọrin yóò sí òyọwó mo sàdúkàtà dákàtà wáhídàtà wọ́n kàn pé bákà náà tó di oríṣiríṣi láwọn èèyàn fàyọ àwọn ọ̀rọ̀ ẹgbẹ̀ sọ́rọ̀ ìyàn rẹ̀ rìn sí àyàfà tí bá ń tẹ̀kọ́ ṣàìtàn ní máa ṣe bẹ́ẹ̀ ní máa kọ́yàn láwọn ẹ̀kọ́ ẹ̀ oníjákẹ́yà máa fọ̀rọ̀ ọlọ́run sáwẹ́wà ń lé ẹmu àti ọmọ ẹ̀mọ́ ẹ̀rí pé kò sí mùsùlùmí tí ìbẹ̀rù ọlọ́run kékeré bá wà lọ ẹ̀kọ́ tó bá mẹ́mu ò ní lọlé ẹmu lọ mú torí pé tó bẹ́ẹ̀ lọ sí fẹ́sọ̀ واجر لقمرك إن كنت فتى كيف يسعى بالجنون من عقل كيف يسعى بالجنون من عقل واتق الله وتقوى الله ما يا البقر إن إلا وصل يا البقر إن إلا وصل وهجر خمرا ọtí yẹn dágó láti máa dé díẹ̀ tó bá jẹ́ èèyàn gidi fàtà tó sọun tó bá jẹ́ èèyàn gidi wọ́n ti ní ẹ̀. Ẹ̀yìnbá ẹ̀sìn àtìlìjòlú ní ìmọ̀dá àpáyé. Ẹ̀yìnbá ẹ̀sìn àtìlìjòlú ní ìmọ̀dá àpáyé. Bóò ni èèyàn ò sì máa wá ṣègbòkègbòkè bóò ni èèyàn lórí orí wèrè torí pé bẹ́yàn bá mú bí ìbẹ̀rẹ̀ ọtí yóò mọ̀ dàbí pẹ́ ṣe fàájì ìgbà tí ó bá ti di parí èyí ó fi yàn kan. tí ti bá ti yóò ti máa lọ ẹ̀rí bí ń ṣe ń rìn ẹ̀gbọ́n tí ó mọ̀ jáde lẹ́nu tí ó jẹ́ yóò pé sẹ́nẹ̀kì wá ní ìyàfọ́ mú ti yóò ọgbọ́ òfin mẹ́mú òun lè rá gbogbo ilẹ̀ Pákìlá bẹ̀rù ọlọ́run. Pàtàkì ọlọ́run máa ń fàyà ọlọ́run. Yọ́rọ̀ ti pẹ̀lẹ̀ ìtàkùnrin kí ń ń láwà pẹ̀lẹ̀.

ẹ jẹ́ kí gbólóhùn a'udhu billahi minash shaitonir rajim kó pọ̀ nínú gbólóhùn táwọn sọ kò níṣẹ́ méjì mo ti bá ní tẹ̀sírì lọ́nà olóhùn níṣẹ́ méjì olóhùn níṣẹ́ méjì àwa lòun ó mọ tẹ̀lé káàkiri torí ẹ̀ ló sì fi bẹ́ẹ̀ lọ pé kò mọ́ ti kú kí gbogbo ọmọ ẹ̀dá máa dámọ̀ ìtàn lórí ilẹ̀ ní ọmọ ọbẹ̀ iṣẹ́ tó ń gbà ní bóhun lè jẹ́ kí wọ́n jọ káwọn ó jọ kọ́wọ́ rìn wọ́n náà iná sì ní kìí ṣe díẹ̀ ní òwò náà na bàbá bí ní iná wírí dá inú sọ́lọ́tù nílùú tọ́lọ́ ni pé wọ́n máa wọ̀ níjọ níjọ hmm? fáwọ́jú fáwọ́jú ìjọ táwọn kan bá ti wọ́ ọ́n ó lè kí àfíyá fáwọ́jú sàálà ha náà ti wá alàmìyá ìkọmù nàdé táwọn ìjọ kan bá wọ àwọn alámòjútó náà àwọn mẹ̀lẹ́kà tí ń ṣọ́ náà àwọn béèrè pé sáwọn olùkìlọ̀ òkìlọ̀ fún iláyé ní tẹ́yìn ìfìlọ̀ wọ náà ẹlòmìnirún ẹnu àbáǹdùn iná tí ń jó òyìn àwọn oní tí ń jó dúró nínú iná tí ń ṣọ́ ìta lẹ́wọ̀n láyé kí tó bá ti gbógun inú rẹ̀ ó dùn tó bá ti gbókùn tí bí yóò wà agbára wọ̀ yóò tó wá ní ẹgbà ń dúpẹ́ ìràwọ̀ òun di méjì nínú ẹ̀wọ̀n torí náà oríṣi àwọn méjì ló wà lẹ́wọ̀n àwọn alábòójútó ẹlẹ́wọ̀n àtàwọn ẹlẹ́wọ̀n gangan báwọn alábòójútó ẹlẹ́wọ̀n ṣe pẹ́ sínú ẹ̀wọ̀n nínú tí wọ́n dùn ún sí torí pé yóò máa gbára wọ̀ bẹ́ẹ̀ náà ni wálilẹ̀ ìmọ́sálòlè àálà àpèjúwe tó ga jù ń tọ́lọ́run torí náà àwọn màláíkà tó wà nù náà kò sí tí ó ṣe wọ́n àwọn tó wọ́n nù ní níyàwó wọn jẹ torí pé láyé ẹlẹ́wọ̀n ní jìyà wọ́dà ìràwọ̀ ní òun fi ń gbà yóò tẹ̀ tó mọ́ òun dúpẹ́ tó fẹ́ ẹ̀wọ̀n yóò tún náà ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó yanjú ni wà á ń fún lílọ́já tó lọ́já lónìí ìyẹn tó ti pẹ́ díẹ̀ tàpẹ́ kìí ṣe ti fẹ́ ẹnú kìí sì ti ti ìgbéraga tàbí jọra ẹni lójú tàbí àmọ́mọ̀ ṣe rá ó tún ní nǹkan kan tó béèrè fásìkò wa tó sì jẹ́ pé nǹkan yẹn níye lórí ṣẹta àsìkò níye lórí mo fẹ́ léyìí mo fi tọrọ gáfárà lọ́dọ̀ àwa tá a tètè dé lẹ́ni títí ń retí wa tá a sì tètè dé pé kìí ṣe pa àfojúrí náà ní tàbá àkàyékún rárá tàbá àwọ́pẹ́ jẹ́ nǹkan kan kò rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń ṣe wá àti bí ò bá rí èèyàn wájú ẹ̀ ṣe yóò dùn lẹ́nìkan ní àwọn aláìmọ̀ kan wọ̀nyí ẹ gbá wọn kó máa dá sógún lónà kò sẹ́ni tí òun lò lónà bẹ́yìn ọmọ kùránì ké tí ò tí ó sì mọ̀ túnmẹ̀ ó ràn àwọn tí wọ́n mọ̀ ké mọ̀ tí ń rẹ̀ ó ràn wọ́n lọ́wọ́ wọn torí pé yóò jẹ́ kórí máa wú yóò sì tún jẹ́ kí wọ́n lè máa dáadáa àmọ́ bí ò bá ọ̀rọ̀ míì tó fẹ́ sọ ò ní sọ nígbà míì gan pé àwọn tẹ́yàn bá sọ̀rọ̀ yóò ọ̀rọ̀ yóò fẹ́ yé irú àwọn èdè kọ̀ọ̀kan tá ń sọ tágbọ́ lẹ́nu àwọn àgbàlagbà wíwà ń bí àwọn àgbàlagbà yẹn ló jẹ́ ká sọ àwọn èdè yẹn torí pé tó lè àwọn ìyẹn tí ó dùn mọ́ wọn yẹn ọ̀dọ́ mi kò ní yé yóò tẹ̀ wọ́n fún sọ ìyẹn ló sì wù àwọn ní eke kólekóle ní wá bí bá ń dàgbà Ọlọ́run ṣàánú wa. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run tí ń jẹ́ Allah, àjọkẹ́ ayé àṣàkẹ́ Allah irọ́, ayà pàmbábọ̀ àìdí ìkò mẹ́ ayà 91 ìyẹn ìkọkànléláàdọ́rùn nínú súrà ẹlẹ́ẹ̀kẹ̀ṣà. Ẹlẹ́sà alẹ́ Ìdáná tó ṣúrí láàrin ما على المحسنين من كبير والله غفور رحيم ojoojúmọ́ là máa ń tú láti bẹ̀rẹ̀ débi abábádé lẹ́yìnsá alẹ́dùn àfá ọlọ́ọ̀bá alékẹ́ ọlá ní kò sí fún gbogbo àwọn aláìlágbára àwọn ọ̀lẹ wọ́lá ẹlẹ́lẹ̀ márùdọ́ àtàwọn aláàárẹ̀ jámù mọ̀ríjì wọ́n lára lẹ́bí náà láyé jìdú nẹ́mẹ́ yóò fi kó ohun gbogbo ẹni tí ó rí tí ó nà sójú ọ̀nà ọlọ́run ní òfin lóògùn àrọ̀jún kò ṣẹ̀ṣẹ̀ fún wa ìdáná sọ́hù lèlà ìwà ọ̀sùnlé tí bá ti sojú lódodo sọ́lọ̀ àtòjíṣẹ́ ma alálẹ́mọ́ sí ní ìnàmí sábẹ́lì kò sí fún gbogbo àwọn olùṣe rere àwọn ẹni rere ọ̀nà báwí kankan ò sí fún wa àwọn olùṣe yẹn la wá tú láti jẹta àbí jẹrin gan láti jẹta pé àwọn wo ni náà ni a lọ sí ibi súnà náàbí ọ̀rọ̀ bá náàbí sọ èsì tó fọ̀ fún mọ̀lẹ́kà jìbìrì ni wọ́n ń pè ní dáadáa rere tí àpá àwọn tó ń rere rere dúró ẹni tó ń ṣe ní kí ni olùṣe rere a wá pé rere yẹn anábì ní an ta'budu Allaha ka annaka tarahu kó máa sí lọ bí ẹni pò ń ọlọ́run fa ilá ń fa iná uyàrọ kó bá rọ́lọ́ ọlọ́run rí ọ awá ní kí ni ìta ànábì sọ yẹn ànábì sọ pé kó máa sin ọlọ́run ó fi hàn pé ẹni tí ò bá jẹ́ olùsìn lọ́run ní jólù ṣe rere awá ń sàlàyé ìjọsìn ìsìn lọ́run pé ọ̀gá gbogbo ìjọsìn bó o bá yọ̀ lẹ́tí tí o gbọ́dọ̀ fi rún lẹ̀ o gbọ́dọ̀ má máa kírun èyí tó tẹ̀lé làwẹ̀ tá ń gbà ìyẹn níjọ sí tó kó gbogbogbò sínú zaka ẹlòmíì tí èkú kò ní yọ zaka torí pé nìsọ́ ó ní ibi tẹ́yìn ó ní dúkìá dé kí zaka tó wọ̀ dúkìá tiẹ̀ owó tó ní ohun ọ̀sìn tó ní irúgbìn tó gbìn kò ní pọ̀ débi tí zaka ó fi wọ̀ ó sì lẹ́kọ̀ọ́ bá ṣe ń ṣe àtàlàyé àwọn èèyàn lẹ́kùnrẹ́rẹ́ ní ọdún méjì sẹ́yìn ní tẹ̀sí tàjọ́ kò sí bíbá ṣe kàkúrétọ̀ sí gbogbo wàhálà yẹn lọ sí íńtánẹ́ẹ̀tì láti ṣàlàyé ìlú ní góòlù ìlú ní wọ́n hàn ìlú wọ́n gram àti gbogbo ẹ̀ta ṣàlàyé góòlù sílvà ìyẹn ní góòlù àti fàdákà wúrà àti fàdákà gbogbo ẹ̀lákọ́ra adó ṣe ṣe tí yóò fi mọ iye tí ìjọ ṣùgbọ́n àwẹ̀ gbogbogbò ní tó bá ti mọ́ ẹgbà àwẹ̀ kò sí mọ́ àwẹ̀ ní ààmú méjì yẹn afẹ́fọ́ sí sọ́lọ̀ wá gọ́ lọ́rùn wọ́n ní kí ló lé tọ́lọ̀ fi tó bẹ́ẹ̀ pé aláforíjì aláàánú aláforíjì wọ́n ní torí pé nígbà téèyàn ń ṣẹ̀ ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ tó bá ti wá forí jìn ọ́ ó ti dẹni ìkẹ́ nìyẹn pé ló fi jẹ́ pé nínú kùránì yìí tó wọ́pọ̀ jù ní gọ̀fúrú rọ̀hí kì í sábà wákàrí rọ̀hí mú gọ̀fúrú ràdúgbò rẹ̀ ṣùgbọ́n tí máa wá lọ́pọ̀lọpọ̀ ní gọfúrùn rọ̀hìm aláforíjì lọ́lọ́n rọ̀hìmú lọ́lọ́n oníkẹ́ lọ́lọ́n tó bá ti kẹ́ni yóò ṣe kíni tó bá ti foríjì ni yóò kẹ́ni ẹ̀rí ẹ̀ anábì wa Nóòhù nínú súrọ́tù Nóòhù tó jẹ́ ká mọ̀ wípé béèyàn bá ti rí àforíjì Ọlọ́run kí ni ó tẹ̀lé òun náà nìkẹ́ فقلت استغفروا ربكم إنه كان غفارا àwọn tí wọ́n ń fi òòṣà tọ́lọ̀ torí ẹ̀gbẹ́ ànábì Nóhù dìde àwọn òòṣà wo ni wọ́n ń sìn Ẹ má fa àwọn ọlọ́run yín lẹ̀, àwọn òòṣà ولا سواء ولا يقوم ولا عون ونسرى شمعه tí wọ́n bọ ní ìlú ànábì Nóòhù nìyẹn ànábì Nóòhù wá sọ wípé wà kúrú tó tàbírú rọ́bàkún ẹgbà àwọn òṣàyí tì

láti sánmà ìkẹ́ tó kún kẹ́kẹ́ omi ó sọ̀kalẹ̀ láti sánmà omi alálùbáríkà oríṣi omi méjì ló wà ń sánmà omi ìyá wà ń bẹ̀ ó lọ́lọ́ tún rọ̀ lé wọn lórí tọ́lọ̀ fi fìkún mi parí rẹ́ omi yẹn tó wá sẹ́yọ nílẹ̀ torí pé tọ́lọ̀ ọba sọ ni pé sánmà máa rọ̀jò ilẹ̀ máa sún mi وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي ابلعي ماء ìrẹ̀lẹ̀ máa tú mi jáde ìrẹ̀lẹ̀ ìwọ sánmà náà máa dálé wọn lórí wà ní ìbọn ní máa nínú lárúbáwá sí ìtàǹsọ̀ ìgbẹ̀rún plane ó land lọ́wọ́ ní máa land ìyẹn pé máa bàálé wọn máa dà yìí omi yẹn ó ju òjò tó ń rọ̀ báyìí kó máa dà yàá lé wọn lórí ilẹ̀ náà máa tún tú omi jáde وقيل الماء وقضي الأمر واستوت على الجود Ibi tí ó sábẹ̀ lónìí ẹgbẹ̀rẹ̀ yóò tún lọ káwọn sọ̀tàn wọn sọ̀tàn. Ìjọba sábẹ̀ ọ̀pọ̀ sábẹ̀ tí ó ń wọ́n jọ yẹn, òkè jù bí, ó yẹ gúnlẹ̀ sí ṣùgbọ́n wọn sàlàyé ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn òun sí ní sára àlẹ́ ìkún Kíṣù má jóná mọ́lẹ̀. Àwọn aṣù tó bá ń hù, ẹ̀rì tó tó jò bá kọ́rọ̀, àwọn aṣù kọ́ máa hù, òun ló jẹ́ ká máa lè jìyàn ìkàrẹ́ ọ̀nà pòye àbí ẹ̀hẹ́ ló yẹ ká máa pòye lédé kàrẹ́ ní ọ̀yọ́ mìmọ̀lúmi ilẹ̀ Yorùbá aláǹlédìyàn ọ̀bẹ́ náà nílọrin ẹ̀kàrẹ́ ní wọ́n pòye a máa kó koríko tàbí tí ó ṣì jìbò ebè lórí torí iṣu tí ń bẹ ń bẹ kí ilẹ̀ tó gbóná tàbí oòrùn tó gbóná kó má bàa tí ó jóná mọ́lẹ̀ tàbí kó má bàa rán ẹgbẹ́ ṣe oòrùn gbà tí iná bá mú tójò kan bá wá rọ̀ iṣu tó bá wá jáde ńgbà náà tójò bẹ́ẹ̀ e dá mọ́ gbogbo ẹ̀ ní òkè padà yóò jóná kó má bàa jóná koríko yẹn kò àmọ́ tó bá padà pọ̀ tó mi ò padà sọ kálẹ̀ yóò padà jóná. Sóbi yé, ìkẹ́ nìyẹn tí ń bẹ́ tí ń sọ̀kalẹ̀ láti sánmà. Ó tún lè jẹ́yà nígbà tí kùn mi bá dé. يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين يمددكم ọlọ́run ọba yóò fún yín lọ́wọ́ bí àmúwálé pẹ̀lú àwọn dúkìá àti àwọn ọmọ ẹ wá wò wá lónìí méjì kí ní bàwọ́ lẹ́rùn láti bí ọmọ kí ló lọ́la ní bẹ̀rẹ̀ àti bímọ kí lọ mọ́ ó jẹ tó bá wà tàà bẹ́ bímọ gan à ń ronú táà jẹ a sì ní bùkátà sọmọ ẹ jẹ́ ká bí níwọ̀n ẹ jẹ́ á fètò sí ọlọ́wọ́ ní ànábì núhù wá ń sọ fún wọn jọ náà pé fètò sọ́mọ bíbí ò ní jáde lẹ́nu yín kò tí ẹ̀ ní rúyẹ́ nù ọkàn yín jẹ àti tọ́mọ ó jẹ pọ̀ yóò tún ṣẹ́kù ebi Yàtọ̀ sí mọ́mọ̀, yàtọ̀ sáwọn tí làákàyè wọn ti dorí kodò. Torí nínú ẹ̀kọ́ kan nínú ṣẹ̀ríà bá ń pè ní mọ̀kọ́ sídù ṣẹ̀ríà, ó bí yàtọ̀ sí usulul fiqi, ó bí yàtọ̀ sí alqawaidul fiqiyya, mọ̀kọ́ the objective of ṣẹ̀ríà, àfisùn ṣẹ̀ríà tọ́lọ́wọ́n bá ọlọ́run gbé ṣẹ̀rí àwọn asáyé kó ní ká mọ̀ lò kò gbé constitution táńpé ní kọ̀nún òfin àtọwọ́dá táwọn tó wà nílé ìgbìmọ̀ aṣòfin jẹ́ ń ṣe léwà lórí ìyẹ́kọ́ ọlọ́run ká mọ̀ lò ó ní ká lo ṣẹ̀ríà àwọn ní jẹ́ ń pè ní mọ̀kọ́sídù ṣẹ̀ríà àfojúsùn tàbí àsùnta fún ṣẹ̀ríà objective of ṣẹ̀ríà nínú rẹ̀ ní hipson àwòláà ìdáàbòbò àwọn ọmọ ṣẹ̀rí afẹ́ dáàbòbò astafula ifsun nasli bó ṣe wá tẹ́gbẹ̀rẹ̀ ní lárúbájá lónìí ifsun nasli protection of offspring ààbò fún gbogbo àwọn ọmọ tá ń bí ó wà ní àbójúsùn ṣẹ̀ríà nínú ẹ̀ ní ifsun akili ààbò fún làákàyè gangan kó má yí síbọ́lọ́wọ́ bá ṣe dá ṣe pé làákàyè ló yí padà tọkùnrin fi sọ pọ́kùnrin ẹgbẹ́ òun lòun ó gbé níyàwó tóbìnrin ẹgbẹ́ òun sọ pé obìnrin ẹgbẹ́ obìnrin ti sọ pé obìnrin ẹgbẹ́ òun lòun ó fi ṣọkọ òun ló fa ọmọ ènìyàn lóbìnrin tó fi ọ̀bọ lágídò ṣọkọ ló fa ọmọ ènìyàn lọ́kùnrin tó fi ajá ṣèyàwó tó sì náwó nára lórí ajá ó tó lọ bá ajá ṣe ọ́nímù kí ló fà láàkàyè yí padà nínú àkùntà tàbáfojúsùn ṣẹ̀ríà òun ni láti dáàbò bò làákàyè kó mọ̀ lọ yí padà sírù nǹkan tábúrú fi wá di dáadáa lójú àwọn èèyàn tí dáadáa fi wá dàbúrú nínú ẹ̀yìn nínú ẹ̀ náà ní ifsul amwal ìdáàbòbò dúkìá níbi ìjẹ ìbàjẹ́ ìbáàdì lérè kan já lérè lọ́mọ níbi lára àwọn obìnrin kiri kan fs pé tó bá fáwọn ní 50,000 àwọn fún 100,000 lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní ẹ béèrè lọ́wọ́ kí ni wọ́n fẹ́ kí ni owó owó ní afẹ́ ṣe tí ó fún yín lówó lẹ́sẹ̀kẹsẹ̀ ìbí gbogbo alájọ́ ń ṣòwò ló bá fún wọn láwọn òfin téèyàn ò fi mọ òwò tí ò bá ṣẹ̀rí àmú alákọ̀ọ́kọ́ gbogbo tí ó ń pè lówó tí ò bá ti sí risk tí ò bá ti sí ìfòyà ewu pé a lè ṣọ́ọ̀tì a lè pòfó a lè ṣòfó ń bẹ̀ kìí ṣe òwò tó bá ṣẹ̀rí àwọn ẹlẹ́ẹ̀kejì ṣubúhà tó bá ti ní ìrújú nínú ìta àmà sọ́wọ́ ní pé èyàn lè ṣáàtì èyàn lè gẹ́ ní ọ́fílẹ́ ní mọjọ́ òwò mọjọ́ ọkú ah ìsáàtì ilé ìyàtọ̀ èyàn lè ṣọ́ọ̀bù lálá tàbá ti lọ kó báyìí kánò ní wọ́n ti ń kó ẹrù yẹn tàbá ti kó dé sí ẹsẹ̀kẹsẹ̀ làwọn tí ó rà ọkọ̀ ogun àpọ́pọ̀ bá lásídẹ́ǹtì lọ́nà nǹkan kọba àbí òlè lásídẹ́ǹtì ìbẹ́bà lù ń já odidi olórí orílẹ̀-èdè nínú àwọn orílẹ̀-èdè tí ń ta kàngbọ̀n pẹ̀lú àwọn orílẹ̀-èdè tá a mọ̀ sálágbára láyé oníran olórí wọn ó wà nínú ẹlikọ́pítà tí ń fò lókè àtòun àtẹ́likọ́pítà àwọn òmọ́bí tí ń rá sí ámbèlè gbé ìwọ̀n gbé mọ́tò bọ̀ láti kánú sẹ́mọ̀ bóhun jẹ́ wọ́n máa mọ́nítọ̀ ẹ̀yẹ pé wọ́n máa wò bí ṣe lọ wọ́n máa rùn nínú system gbolófòdé wọ́n sì máa bá pilot sọ̀rọ̀ yẹn bẹ́ tí wà báwo ni ẹni pọ̀lẹ́ àwọn sójà ọmọ ṣe àwọn amílíà fọ́ọ̀sì gbogbo àwọn ọmọ ogun òfurufú wọ́n kó ọkọ̀ òfurufú wọ́n wà títí àwọn orílẹ̀-èdè míì tọ́kì wọ́n tún kó àwọn ọmọ ogun ti òfurufú tí wọ́n wá ní ọkọ̀ṣẹ́ mọ́ṣẹ́ pé kí wọ́n mọ̀ wá gbóló wà ìṣẹ̀lẹ̀ tí ò pẹ́ tó ṣẹlẹ̀ báwo ló ṣe lọ bóò ló ṣe já ámbèlè ìwọ̀ ọdún lókẹ̀fẹ́ ẹgbẹ́ mọ́tò láti kálùgbẹ́ kò sí tí ò ní risk owó tí ò bá ti ní rísìkì nù ló fi jẹ́ pé èèyàn kan òdíkọ́ pé tó bá mú 50,000 wá fọ́ 100,000 rárá percentage ìpín níta bá jẹ lérè ápín sọ́nà márùn-ún èmi tí mo ṣe wàhálà ṣe mú ọ̀nà mẹ́rin ìwọ tó fún ilé tí mo fi iṣẹ́ ọ̀nà kan ní tiẹ̀ ẹni ọ̀wà ní rárá o tí n bá kówó kalẹ̀ ṣe o lè rí wàhálà kankan ṣe èmi ní mú mẹ́rin ìwọ mú ọ̀nà kan mi ò gbà ẹwà mọ́ dúnàdúrà bóyá bí parí ẹ̀ sí ni pé lóòótọ́ ìwọ tó ń ṣe wàhálà múdà mẹ́ta ó tó ń kówó kalẹ̀ méjì ti pa ẹni tí ń ṣe wàhálà yẹn ó ti pa jìnà ojú rẹ̀ ti fẹ́ yọ bọ́ọ̀lẹ̀ méjì ti tó ẹ múdà mẹ́ta torí pé ó nǹkan tí ò rí gàrí mu ẹ́ àrábà dédé pé gàrí ní ojúmọ́ kan agolo mílíkì kan gàrí ní sí máa mú ẹnìkan wá dé wá fún lágolo mílíkì méjì gàrí wò tó wá lókùtà sẹ́kò ní máa bọ́ ìbàtẹ́ ni ọ̀ni no no no kò tí ìtò máa fún kúlíkúlí kúlíkúlí yẹn tó lókùtà ó wá máa fún kúlíkúlí méjì méjì sí gàrí agolo méjì kúlíkúlí méjì lójúmọ́ àti ìgbà tí ń mu gàrí agolo kan olókùtà tẹ́lẹ̀ ta ni ó pè ní baba nítorí náà kó bí yóò lòun gbà ìyẹn ni ṣẹ̀rí àsọ ẹ̀tún wá sọ wípé ìyẹn ni mùdọ́rọ́bà ẹ̀tún wá jọ sọ wípé tí a bá ṣọ́ọ̀tì ń bí òwò yí kọ́bò láti pín o sàárò lè ṣọ́ọ̀tì ohun tó ń lọ ṣe wàhálà owó iye báyìí ni ìpín tòun ìwọ náà tó gbówó kalẹ̀ iye tí wọ́n náà ṣọ́ọ̀tì ìpín jẹun irú ẹ̀yìnbẹ̀ ń ṣiṣẹ́ igi àwọn míì máa kówó fún yín pé kẹ́ẹ̀lọ náà gbó kẹ́ẹ̀lọ náà fi gé kí wá àwọn ẹjọ́ sàdéhùn yẹn ṣùgbọ́n gbogbo nǹkan nù ṣẹ̀rí àbùkátà owó tọ́ gẹ́bí ta tó sẹ́yìn pé ìdánẹ́sọ̀ ó lè láàáyì wọ́rọ̀ ṣẹ́fẹ́ anábìdá ń sọ nípa òwò báyàná òrántí ìdá sọ́dàkọ́ bàbá yàná búríkàlà òmá fi bẹ̀rẹ̀ ìhìmà àwọn méjì tí a jọ dòwò pọ̀ nígbàtá àwọn bá jọ sòdodo tí wọ́n sì jọ ṣàlàyé yékéyéké tí ò sí rújú mẹ́ẹ̀ a fi àlùbáríkà tí ó wò táwọn méjèèjì jọ dàpọ̀ yẹn wà ń kápà mọ́ wà ń dọ́là mọ́ wà kápà mọ́ mọ́ ìkọ́ àdébì ni táwọn méjèèjì tí wọ́n bá lọ ṣàbòsí tí wọ́n sì fi ọ̀rọ̀ pamọ́ fúnra wọn òdodo tó yẹ jáde wọ́n fi pamọ́ fúnra wọn mọ́ ìkọ́ alùbáríkà tí ń bẹ níbi òwò yẹn á parẹ́ fún ọba mẹ́kì bílíọ̀n onílá alùbáríkà tí ó gbé tẹ́lá tẹ́ṣò ẹ̀yìn méjèèjì ẹ̀kọ́ tọ́ ọ̀nà ṣe alùbáríkà ọmọ ọkọ̀ kódà kẹ́ mọ́pa owó tó pọ̀ owó kọ́ lálùbáríkà alùbáríkà yàtọ̀ sówó èèyàn lè máa ta ìyà yù kó mọ́ta alùbáríkà kan bẹ̀ yóò padà á sọ fáwọn àbá pé ẹ̀dá kò ní òun ò mọ fóun ṣe ń ṣe owó pa tájá àfáà súnnà ìlú ọmọ ìṣàlàyé oríṣiríṣi ìlú bá ọ̀sọ̀ ìgbésẹ̀ ṣe jàmbá lóòrùn rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmí sí ń bẹ kò lè ronú jìlẹ̀ ní ọmọdé tí ń náwó sí ọmọ rẹ̀ méjì private university ló kó wọn sí ọ̀kan ṣe mẹ́sìn kejì ṣe nọ́ọ̀sìn mẹ́sìn 1.5 million òun ni school fees ó sì san 500,000 acceptance fee kò tí ìsówó accommodation mẹ́ ó di 3 million yóò ṣẹ̀ṣẹ̀ wá gbálé ilé tó sì fẹ́ gbà 250,000 ó di 3 million 250,000 àti ìsóúnjẹ tọ́mọ fẹ́ jẹ kò tí ìkan àwọn owó tí wọ́n máa lò lóòrèkóòrè bẹ́ẹ̀ náà ní ti ni wọ́n ní 900,000 million ní jẹ́ náà wọ́n ṣàṣí rẹ̀ wọ́n ní ustaz wà láìkù jẹ́ èyí òkú ṣe ṣe òun rówó wọn ọmọ méjì ti gba 7 million lọ́wọ́ rẹ̀ lówó oṣù kò tí ìkanwó oúnjẹ àtọwó oúnjẹ mọ́ náà sì fẹ́ jẹun àwọn yòókù náà bí tó fi wọ́n sí private school ló bá máa sí ní secondary school pàtàmù 350,000 ó sì lọ́mọ mẹ́ta ń bẹ̀ 350 times 3 Olóhùn ọmọdé tó náwó sí àfáàsú náà yóò wà bá ṣàlàyé pé ibi tó náwó sí rẹ̀. Àbí ìyá ọlọ́jà tí ń ta súùtì àti sinmi kíìtì bisikíìtì ni mi ń pè lẹ́ torí pé máa jẹ́ káwọn ọmọ èké ó sinmi tí bá ti ń sun kó pẹ̀lẹ̀ ìsinmi kíìtì ní ọlọ́wọ́ sinmi béèyàn bá ka dozens bisikíìtì kan ẹyọ kan torí ẹ̀ lè rí ẹ̀ tẹ́bá lọ ra bisikíìtì tẹ́bá ń tà tẹ́bá ka dozens tẹ́bẹ́ tà ẹyọ kan lórí ẹ̀ lè rí ẹ̀ ó sì bímọ tó ń rákò ọmọ ti jẹ méje inú ẹ̀ gbogbo bí kíìtì tó sì tà lójúmọ́ dọ́sìn mẹ́ta sẹ́ẹ̀fẹ́ mẹ́ta lèrè ọmọ wa jẹ méje sẹ́ẹ̀fẹ́ yóò jẹ gbèsè mẹ́rin kíìtì mẹ́rin ló ti jẹ so ti gbọ́n tí ẹ bá já tó bá ká fáìfù orí ẹ̀ o lè rí àmọ́ ọ̀rẹ́ rẹ̀ kan pọ́n mọ́ sẹ́yìn tó wá kí ọ ah, ọ̀rẹ́ mi ṣọ́bù yìí mọ̀ dá ẹgbà súùtì fọ́mọ òfin lè lọ ọmọ kan ń sunkún ní ẹgbà súùtì fún ó ti ṣàánú ó ti ju márùn lọ tó fún ìgbà tó ṣù wá parí olóòfẹ́ ṣèṣirò gbogbo ẹ̀jẹ̀rẹ̀ wá ní ìyá kan ló rán júmọ̀ ìyá kan kò rán júmọ̀ àwọn tó ń bẹ̀rẹ̀ bá lẹ́kọ̀ọ́ yóò mọ̀ wípáyé kọ́ ní ìṣẹ̀hun òun mọ́bí tó òun náwó àbò oníyàwó mẹ́ta àti mẹ́rin ló ní ìyàwó kọ̀ọ̀kan bímọ méje méje hmm. àwẹ́ wá dé òní primary school kò dá secondary school lẹ́ẹ̀kọ́ sí kọ̀kan àwẹ́ wá dé ó láfẹ́ bá jẹ́ jẹ́ sáàrì ìyàwó kan ọmọ méje wọ́n ti jẹ́ mẹ́rin ajẹ́ mélòó ní ìyàwó kan ọmọ méje ó pa jẹ méjì méjì kèèkanwó èlò kèèkì ìkanwó ìrẹsì tàbá ní ká ọmọ kọ̀ọ̀kan ká ní wọ́n jẹ agolo kọ̀ọ̀kan agolo méjì àti ìyàwó wọ́n dagolo mẹ́jọ ìwọ náà ṣírò agolo mẹ́sàn mẹ́wàá sì ní bẹnu rọ́bà kan rọ́bà kan lẹ́ẹ̀mọ́ 3,000 lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún lọ́nà mẹ́wàá 30,000 lọ́nà márùn 50,000 45,000 lágá ó sì kó 250,000 sápò 45,000 lọ́nà mẹ́rin 4 times 4 16 5 times 4 180,000 owó kú 70,000 tí ọlápò lórí ìrẹsì nìkan àti ìṣẹ̀wà tí wọ́n tẹ́ àti wọ́n ìmọ̀ ìdí kára mọ́gbà tó jẹ́ bá fẹ́ sọ́ọ̀lẹ̀ ó ra epo ó wá epo 45,000 ní ọmọga epo kan àwọn mẹ́rin ní méjì ló gbọ́dọ̀ ó ti di 35 hmm. báyìí ní nílò 35 tó kó tó ká wọ́n àpá ọ̀rọ̀ ara ní ìjẹ̀wà ayé mímọ́ ìrìnàjò àlàyé tí mò ń ṣe òun ni wípé kálukú wa káwòye dáadáa ká tó sọ ń ṣe wá ọ̀pọ̀lọpọ̀ ayé ò ṣe ìwọlò ń ṣe ra ayé ò ṣe ìwọlò ń ṣe ìwọlò gbéra rẹ báyé ọ̀rọ̀ tí wọ́n wá ń sọ ìtumọ̀ rẹ̀ kọ́ pé mọ́ mọ̀ pé náwó bí máa ti ṣe náwó lórí ẹbí yẹn ọlọ́run máa kọ ìsan fún torí pé iṣẹ́ ojúṣe lórí ìyàwó àtọmọ àṣẹ ọlọ́run là ń mú ṣẹ torí pé ọlọ́run bá sọ wípé àrùjálù kọ̀wà múnà alànìsà bí máa fàdọ́là lọ́hùn bá dọ̀hùn alàbàdín wá bí máa àrùn fàdúnmí àbúwálì ọkùnrin ló pọ́pùlérò lórí obìnrin àwọn ọkọ láláṣẹ lórí aya nítorí àkọ́kọ́ fúnra ọlọ́run ló mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́pọ̀kùnrin láti lọ lórí obìnrin ẹ̀ẹ́kejì àti dúkìá tẹ̀ẹ̀ná lórí àwọn ìyàwó yìí tó ní ọlọ́run ló ní àmà bẹ́ẹ̀ ta bá ti ń ṣe bẹ́ẹ̀ àmáṣẹ́ ọlọ́run ṣe àmà gbà ládá ẹlùmí ní kí ni wọ́n bá dé

tẹ́ẹ̀mọ̀ mú nínú omi odò oko yín yóò kún fún gi oríṣiríṣi wọ́n tó wá máa ó ní atakùkúlà àwọn èso yóò mọ̀ wá gbogbo gbà kò ní sí sísìn kan tí kò ní so gbogbo ẹ̀ ni ó máa dowó ilé ìgbésí ayé wa máa já rọrùn tẹ bá wa iṣu iṣu ọ̀tá ilẹ̀ bí ti ṣá ta ló jẹ́ kó ṣá ilẹ̀ bí ti kú ta ló jẹ́ kó kú gbogbo ilẹ̀ ó lọ́ra ní ìsìn láìlo fertilizer ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ àbí kò tí ṣe bẹ́ẹ̀ ni ó ṣe ní 2021 tó jó rọ̀ ta sì gbínṣú ọdún yẹn ni mo rí báwọn èèyàn ṣe kó iṣu jáde nínú oko tó jó rọ̀ tíṣú tó wá ta kọjá àgbà tó jù rọ̀ tẹbárán ti dáadáa àwọn tó gbínṣú 2021 tó ráyìn ni ah kò sójò lọ́dún èèyàn ebi ò wà láìṣù tàbí nǹkan iyọ̀ kan ni pé egò ṣẹ̀fẹ́ àtètè kan iṣu ṣùgbọ́n a rí iṣu máa tún lè gbìn àìjẹ́bẹ̀ ṣò bá ti parẹ́ torí náà ṣù yẹn náà lára sáà lébù sáàdì tó náà lọ́n fi yé wa pé fàálù ìmá yùrí jùlọ ohun aṣèyí ògùn lọ́lọ́run tó torí náà gọ̀fúr al-gufran àforíjì máa fa ìkẹ́ ọlọ́run tí mo lọ lo áyà ànábì nóhù fún nìyẹn látara áyà tó sọ wípé wallahu ghafurur rahim ka lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ọba láláforíjì oníkẹ́ mo fàáyọ́ bẹ̀ tí a jẹ́ pé ìkẹ́ ní máa tẹ̀ láforíjì láti lọ́rọ̀

ẹlọ gbogbo lé tí wọ́n kọ́ ládùúgbò lásìkò yẹn àwọn àgbẹ̀ ló kọ́ wọ́n sì tún wá jẹ́lé alágbèéká ìjàbọ̀bá àtijọ́ lẹ́yìn tí wọ́n bá ta lóòrùn owó tó yáwó tó lélè lórí fún òbí já kókọ́ jíjà ọdún mẹ́wàá ní ẹ̀sìn máa fi kọ́lé tíṣà kò tún wá bá mọ́ mọ́nà sí orí pé nǹkan ti gbówó lérí so àwọn tíṣà tó fẹ́ gbaṣẹ́ tíṣà ìpẹ̀lẹ́ àwọn mẹ́sìn kọ́lé àwọn ti tẹ́lẹ̀ 200,000 lè yẹ wọ́n yá tó bá ti yá 200,000 owó rà lẹ̀ ẹ̀rìpẹ́lẹ̀ tí sàmọ́ jìnà sí gbòrò ti sílẹ̀ ti ṣí tó jìnà ní new site tẹ̀lá sí àmọ́ kọlé aláàríwọ́ wa ti sàlárí gidi ẹ̀rí tí lè wọ́n wà ìtànyẹ ilẹ̀ wà tọ́ntọ́ ibẹ̀ ni ó lọ alẹ́lẹ̀ kò lè rántò sí torí pé nínú lẹ́wọ́ yẹn ni ó ti ṣe foundation ni ó wà san fọ́dún méjì yóò tún gba 200,000 mil ó ní òbí mọ̀lédé lintel ó dọ̀dún mẹ́rin tèbí pé yóò tún fọ́dún méjì san yóò tún gba 200,000 mil ó ní òbí wá ra páànù kalẹ̀ kò ní tí ìrólé torí tó bá lọ rélé jí ó gbẹ yóò tún fọ́dún méjì san tí ó jẹ́ wàhálà ogbó owó tí ó fi kún lintel tí ó fi rólé páànù tó ti bísẹ̀ yóò wà á kàn ó dọ̀dún mẹ́jọ yóò tún wá gba 200,000 míì o ni ó fi ṣe sílì ṣe wẹ̀ kò tí ìṣẹ́ tán yóò àkólọ ọbẹ̀ yóò bàbá sí gbogbo ìṣàmọ̀ ṣe bí ẹ̀jẹ́ ọmọ ọmọ bá lé ní tí wọn ò tí rẹ tán àmúnsáàrí bí gbé ẹwà ara bàbá ti tẹ́lẹ̀ mo kàn ń pè ìyàtọ̀ ní o wà fí áńfúsì kan torí pé tẹ bá ṣòwò ńgbà mi tẹ bá jèrè tó wọ́n bá dé ẹ̀sì ilé ṣọ́ọ̀tì náà kẹ tún gbélé tẹ ti kọ́tà ọlọ́mọdé ó ṣẹlẹ̀ gbogbo àwọn tá ti kọ́lé ọlọ́mọdé ilé ní tá dìtà ní sì nira torí èyàn á mọ́ ta lémi kìí ṣe nira ló múyàn pé ah, kánò ta tàbọ́tí ẹ̀gùn ẹnìkan bẹ̀ ti wálé àmẹ́bí ó gún ìyàn nílé ní ìsìn tó àánú ó ti kú ò lérílẹ̀ torí pé àwọn ẹbí rẹ̀ gan ó gbé ṣépè tí wọ́n bá padà gbọ́ torí ẹbí gan ò fẹ́ kéèyàn ṣàánú ó náà làwọn èèyàn fi ṣàánú ẹbí fúnra wọn torí bá gbé wọ́n ni àánú náà ó dọ̀dọ̀ àwọn náà àwọn ní máa kọ́ ọ̀yàn láhùn èlé lẹ́lẹ́fẹ́ fún aláàjì 50,000 5,000 ní ẹkùn kò sí tí ó fowó yẹn ṣe yóò nà dànù ní in tó ń sọ fàlájì ní pé kó mọ́ fún ọ̀nà 50,000 5,000 ní fún ọ tó bá ti ní kàlájì mọ́ fún yàn 50,000 tó mẹ́rin pé mọ́ fún ọ̀nà tó ti sán pé wèé fún 50,000 yóò fún lọ́rọ̀ kan já ẹjẹ́ gbogbo onúkúwàdà kíkẹ́ ó lè lára kan ṣá àlàyé tí mò ń ṣe o ní wípé ọlọ́ọ̀bá aláforíjì ní ìjẹ́ṣẹ̀ kan wá ń bẹ tí ò láforíjì ṣẹgbọ́lọ̀ nígbọ̀ fúrú rọ̀yí lòun aláforíjì lòun oníkẹ́ lòun ìjá rí ẹ̀ṣẹ̀ tí ò láforíjì kéèyàn lè ṣẹ náà èsì ni pé kò sí kò ẹ̀ṣẹ̀ kankan téèyàn lè ṣẹ̀ láyé tó bá ronúkú àdàtọ́lọ́run nígbòríjì ẹ̀ṣẹ̀ tó ga jù wọn lẹ́bọ́ kéèyàn mú orogún pẹ̀lú ọlọ́run béèyàn bá ronú kú wàdà ọlọ́run ṣe tán láti foríjì àfẹn tó bá kú sínú ẹbọ sínú kèfèrí láì ronú kú wàdà ní òdírá foríjì ẹ̀ṣẹ̀ tó bá ti yàtọ̀ sẹ́bọ ó pín sí méjì fún mùmìnì kí mo ló ó pín sí méjì fún mùmìnì ọ̀kan dá wa lójú pé ọlọ́run forí jíyàn ìyẹ̀gbẹ́gbẹ̀ bá tún bá tó wà fún jì ní ẹ̀sùn èkejì kò túbá kò tọrọ àforíjì 50-50 tó bá wọ́n láwọn lè foríjì tó bá sì wó lè tẹ́níyà lillahi ma fi samawati wa ma fil ardi wa in tubedu ma fi anfusikum aw tukhfuhu yuhasibukum bihi Allah fàyàkíú ni mẹ́yà ṣááù wàyò àdìbò mẹ́yà ṣáà wà lọ́ọ̀hù aláàbò ìṣẹ́ máa fi sàmà wá ti gbogbo ìgbẹ̀ ní sọ́mà bí ṣe jí wàlà àrùbí àti ilẹ̀ wà ní túbìdó máa fi áfúsì kan kí tí bẹ́ẹ̀ nù gbáyà yìí Ìgbẹ́fẹ̀ ni yí tẹ bá ṣàfihàn ẹ̀ tẹ́sọ́, ọ́tò fúrù abẹ́ ìfipamọ́. Ìhásìlì kó fi ilá gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ṣẹ̀ ìṣirò rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Nígbà náà, yọ́ kìrì mẹ́yìn yọ́ṣà, ẹ̀ tó bá wù nínú ẹ̀ tó bá wù Ọlọ́run nínú yín ọlọ́run ṣàforíjì rẹ̀ fún ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹn tó bá ti wù ọlọ́run láti jẹ́ níyà nù yín ọlọ́run jẹ́ níyà rẹ̀ wọ́n lọ́dọ́ kọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ wọ́n lọ́ àlàkún lè ṣe nǹkan ní torí pálágbára lọ́lọ́run ìyẹn ló wá ṣe àwọn sàábélé mọ̀ ẹ̀rú bá àwọn àyà wọn já pé ta ló ń tọ̀ ń in túbídú máa fi àwọn fúsìkùn àtòfóhùn

ọkàn ní ọ̀rọ̀ yẹn kò sọ fẹ́ nìkan náà ọlọ́run gbogbo ẹ̀lẹ́ ṣèṣì rẹ̀ àtàdíwá níta ni òrà burú àdẹ́bì ní àwà lántù mínú òun sọ pọ́lọ̀ ń sọ̀rọ̀ sẹ́ẹ̀gbàgbọ́ ni ah, tó bá jẹ́ tọ́lọ̀ sọ ni àgbàgbọ́ láyà tó tẹ̀lé sọ pé ààmẹ́rẹ́ ọ̀rọ̀ súúlù òjíṣẹ́ ọlọ́run ọba gbàgbọ́ bí máa ń sílà ilé ì ọba sọ̀kalẹ̀ fún tó sọ yẹn wàlèmọ̀ mìíràn kéèsà náàbì nìkan gbogbo àwọn sàábà níjọ náà ni wọ́n gbàgbọ́ kúrúnlóòn gbogbo wọn pátápátá láìdá ẹnìkan sí láì ẹnìkan lẹ̀ Amana billahi ni wọ́n nígbàgbọ́ nù jọ kan ṣoṣo ọlọ́run. Wọ́n nígbàgbọ́ nù bíbi àwọn màláíkà. Wọ́n nígbàgbọ́ bọ́lọ̀ ọba sọ kíra kalẹ̀ ètò kẹ́yìn rẹ̀ ìbọ̀ tó sì jálá mójútó gbogbo tí a tó lọ oní alùkùránì. Àtàwọn òjíṣẹ́ rẹ̀ tó kẹ́ ìlànàbí wa Muhammad sọ́lá. Láàrùn fàárí kò báyìí àsọpọ̀ jíṣẹ́ ànábì wa Suleiman olówó lọ́lá ànábì kan bẹ tálíkà ní rárá gbogbo òjíṣẹ́ pátá ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n ti wá wakọ́ ẹnìkan ti kú ní ìgbà kan ti wá àti pọ́pùlà ní 80 ó tẹ́ wá fẹ́ máa sọ àwọn ìtàn ànábì ẹ̀sọ àwọn ìtàn ànábì gidi àwọn ànábì tó lówó wọ́n sọ ànábì wo ni òbí ọlọ́run kó ṣàánú wa. Ọwọ́ àgbà ẹgbẹ́ sàmí iná wá àtọ́ ọ̀nà àwa ti gbọ́ wá àtọ́ ọ̀nà àtìsí gbà. Òfúránẹ́kà rọ́bà àforíjì rẹ̀ là ń wá oríjì wa olúwa wa. Ilé ìsàlìmọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ ní Bùṣẹ́rí sí wa, ìpadà sí wa, ọ̀dọ̀ rẹ̀ ní tẹ̀síwájú ọlọ́run ní láyúkà lífù ọlọ́run ọba ò ní kàlápà kò ní làábọ̀ ọlọ́run náà ẹ̀mí kankan ilá wùsà àá àyàfi nǹkan tó ní kápá lérí ẹ̀ tó lágbára ọlọ́run ní kò ní làǹkan tẹ̀bọ̀ alárùn làá yóò máa bẹ̀fẹ́ mi kọ̀ọ̀kan máa kásàbá inú tó ṣe iṣẹ́ wà àlẹ́rí ha máa kásàbá aburú tó ṣe náà tí ẹ náà ní èyí rọ́pàá olúwa wa látàrà ìgbàgbé ló ṣe wá tàbáwà lágbàgbé àtọ́nà àbájá ṣiṣẹ́ láti ṣẹ̀rẹ̀ ọlọ́run láti wà tí ná mọ́tòrí ẹ̀ mú jẹ wá ní yá mọ́pọ̀ ìyàlẹ̀ bá wa mọ́. Rabbana wa la tahmil Àwọn àjàgà tó lágbára ẹrù wíwo tó ti dìlé àwọn ẹni ìṣáájú lórí mọ́ dìlé àwa lórí. ربنا لا تحملنا ما لا طاقة لنا ó dánwò àwò kò sẹ́ni tọ́lọ́wò ní dánwò àmádánwò tí ó ju tiwa lọ táà ní lè sáà ní kápá lérí ẹ̀ mọ́ fi dánwò àwò Tàbójú kúrò fún wa, tàbójú fún wa, kẹwàá, kẹtùdìrí, wà fún àánà, ṣàmójú kúrò, wà fírílànà, ṣàforíjì,

gbogbo àdúrà tá a ṣe ọlọ́lọ́ ní kọ́dífà alẹ́tù mo sì ti ṣe bẹ́ẹ̀ torí náà ìpele àkọ́kọ́ ta ṣàlàyé nípa ẹ̀ṣẹ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ kan tó bá túbá àbó òrónúkúwàdà àbó tọrọ àforíjì tí ó bá ti yàtọ̀ sẹ́ bọ tó ikú ṣùgbọ́n múmìnì ní ọ̀nà olóbàjẹ́ múmìnì gbogbo ọlọ́run ọkàn ṣoṣogbo àti gbogbo àwọn ìmánì tá àmọ́ sọ ìrún kírun ìbáwẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ó sì sọ torí tẹ́yàn bá ti lè sọ ẹ̀ṣẹ̀ dẹ̀tọ́ ó ti kúrò nínú Islam ó ti sọ́ra rẹ̀ di aṣòfin ó ti sọ́ra rẹ̀ dọ́lọ̀ tí ń gbòfin kalẹ̀ mo sọ náà tẹ́ sírì lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ní ọtí ni ò dá ẹmú dá òjùrọ̀ dá a nítorí pé ṣẹ̀mọ́ ọtí yẹn wọ́n ti yí padà àgbàdo ni wọ́n ti ṣe ìdí tọ́lọ̀ ní kẹ́ wọ́n lórí ọgbọ́n inú ni wọ́n dá àmọ́ òwúrọ̀ fúnra Ọlọ́run ló dá tààrà kí ló adé tó lọ lu igi àbí ò ní ṣe wàhálà lórí ọ̀pẹ ajá àbálẹ̀ owó adẹ́nu owó ẹnìkan fi ń dẹ́mu lórí ọ̀pẹ òbúrọ̀ ló ń dàmú àwọn wàhálà tó ṣe ó kọ́kọ́ bí àwọn ọ̀wá ìrẹ́dẹ̀ lọ pé òbúrọ̀ ó wá ó tún wá gbé kéǹgbè sẹ́yìn ó pàápàá wá dé ọpa mọ́kíní ẹ̀mọ́ wò tó fi kú ẹwọ wàhálà tó ṣe àti tó sọ pé wọ́n jọba ọgbọ́n náà kọ́ ló dá tó fi lọ ọdún kò yẹ tó yẹ kó jára àmúkó náà àbí ìbílẹ̀ wọ́n kọ̀kọ́ húwọ̀ ọ̀pẹ ẹwọ iye gbòǹgbò tí ń bẹ́ ọ̀pẹ ọ̀pẹ ṣòro wọ́n wà áhù tó bá wúlò ilẹ̀ ó tó lọ ṣé wọ́n yóò kọ́ nírò ní kòkúlà ìjọ ń pè ní ọtí ní láwá ń pè ní kọmúrù tí ìbò nǹkan mọ́lẹ̀ oná fi ń pè ìbòrí ní kìmọ́rù ó borí nǹkan tí ìbò làákàyè mọ́lẹ̀ ní ń pè ní kọmúrù tí ẹ bá mú wọ̀yá ayò àṣàbà àmàjà ní ìkan máa ń tó mọ̀ ó ṣe bá jámà ní abíyá nígbà tí wọ́n dé united arab emirates àwọn ló sọ fún mi o wá àti táwọn ṣe mọ́ṣáláṣí ní ọba abẹ ọmọ ọba abẹ wá ṣé wọ́n tún kún lù yín tó dàbí ìwọ ẹni ọmọ kí wọ́n tó gbogbo ọkọ̀ wọn wá kí wọ́n ẹ̀ mo sọ fún ẹ ó lóun kọ́ síwájú ní àlèkọ́mù mọ̀lẹ́kọ́mù wà mẹ́ àbúrọ́ọ̀ka mọ̀lẹ́kọ́mù nílẹ̀ lábá ní orílẹ̀ tẹ́lẹ̀ ara rẹ̀ kiri ṣé òun yóò họ́ wọ̀yàjẹ́lú àpábà àpẹjàní àṣọ́mọ̀ bá wà mọ́ṣẹ́lá gbọ́ wà sí kí ló sì bá tó fi ẹwà sí ẹ orí aeroplane ìlú wọn tó ń wọ̀ wọ́n pàgọ́ tí ń bẹ̀ lọ àgbà ilẹ̀ lárúwá lòun wá tó ń rò pé òní sọ tí ń bí nǹkan tó ń sá fún lù wọn lẹ́tún fi ṣeun lálejò ní aeroplane tó wá ní kí ní ń jọ tí ọtí tí ẹ̀bá ti mú sáyé ìdìwèrè olókàn dìde ni àṣọ́mọ bá wà mọ́ṣáláṣí tó wá kí o àà wà sí ńlá ló ṣe fáwọn ẹ̀ tó rárá bí kì ló sọ pé ẹláwọ̀ dúdú ó tún sọ lárúbáwá tí ò sí tó lábàmọ̀ bí ẹni pé ọmọ ìlú àwọn ní ọ ní tó tún wá ń sọ tún bá ṣe ẹ̀rí àmú ó tún wá bá àwọn orí kódà nílùú yẹn kò fáwọn èèyàn jíjẹ ló wà bóògbé tó wá kọ́ àwọn mẹ́ta sí ni wọ́n tún fún wọn scholarship ìtí mo mẹ́fà ya mo kàn sọ yẹn by the way ó ní pé ọ̀rọ̀ tó sọ nípa ọtí pé bo làákàyè kéje yẹn ó ní làákàyè tí ẹ bá mú tí débì kan rí pé kò ní ní làákàyè wọn abẹ́rẹ́ àwọn tó ti dọ̀mú ládùúgbò kò sí tí wọ́n lè ṣe ẹ kíyèsí gbogbo bẹ́ẹ̀ ṣe lè yára lọ mọ́ṣáláṣí tó ẹ̀bà wọn lé ògógóró wọ́n ṣáájú yín délé ògógóró kẹ̀ tó dé mọ́ṣáláṣí kò yé mi bóyá aago mẹ́ta òru ni wọ́n débẹ̀ ẹ kíyèsí dáadáa torí mi ti mọ̀ọ́mọ̀ níjọ́ kan aago márùn-ún mo lọ sí mọ́ṣáláṣí mo bá wọn nílé ògógóró mo lẹ́gbẹ́lẹ̀ òjì wó nìyí ilé àlàpà kan báyìí tẹ́bá lọ mọ́ bì ẹ ti bá wọn bẹ̀ kò sì ní wá kásùbà yóò lórún kùn àmọ́ tó bá padà mọ̀ gógóró tó adébìkan kò ní ní làákàyè mọ́ yóò kọ́kọ́ mọ́ ké yóò mọ́ wá dán tó bá ti dára tó bá yóò bẹ̀wúlẹ̀ yóò fi kọrùn tó bá yóò sọ ẹ̀wù nù mo ti rí nílé ẹmu kan lọ́nà ẹbẹ̀un ìgbà tí àwé yẹn mu ẹmu débì kan ó bọ́ ẹ̀wù ó bọ́ ṣòkòtò nígbà tó yóò wá bọ́ pátá ní wọ́n ń fi lọ báyìí nǹkan ọkùnrin wá fi wọ́n ṣọwọ́ lọ báyìí nílùú ìnáà ní lọ́nà ẹbẹ̀un wàláì ó mú ẹmu orí ẹ̀ wá táṣì ẹmu ni wọ́n mú ń bí tí mò ń sọ bóyá wọ́n ti wá bá gbọ́n nǹkan sí o <laughs> wàláì lójú tí ẹ̀ ó ti jẹ́ president téèyàn ò bá ti sọ ẹ̀ṣẹ̀ di ẹ̀tọ́ téèyàn sọ pé àmúfara lọ́lọ́run ò fẹ́ tó sọ di ẹ̀tọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ dẹ̀tọ́ a máa bẹ̀rù ní pé ọlọ́mọ foríjì mi lórí ẹ̀ṣẹ̀ eh ọlọ́run ṣàánú mi ṣe nírọ̀rùn fún mi kí n fẹ̀ṣẹ̀ yìí lẹ̀ èèyàn tún máa bẹ lọ́n kó ń fẹ̀ṣẹ̀ lẹ̀ má jẹ́ kó wù mí mọ́ fúnra ọlọ́run yóò ṣe rọrùn fún yàn èèyàn inú téèyàn máa ń lò láti fẹ̀ṣẹ̀ lẹ̀ ni láti máa báwọn ẹni rí rìn tó bá gbọ́n pé òun mọ́ ògógóró lọ àdúgbò míì wá lọ gba lé síbi táwọn àfà àti ń kírun wà wá sọ fún ẹkẹ́ mọ́ wá jí ọlọ mọ́ṣáláṣí lára àárọ̀ kó mọ̀ bẹ̀lẹ́kàn lélẹ́gbẹ́ àtàríkà torí tó bá ti wá sẹ́kàn lé lókè lọ́wọ́ àbáwọlé ìdìkan tó wà ní ọdún ti ya wèrè ń bẹ̀ wọ́n. Ẹgbẹ́ mo ṣe wá àti kan bẹ̀. Mo ṣàlàyé pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́kàn lé. Orípa iná sì wà ń bẹ̀ wọ́n jọ tẹ́mi kọ́ páàkì machine machine mo páàkì ẹ̀ síbẹ̀ ìgbà náà méjì ìmọ̀ gbélé mo wá fẹ́ ti ọrùn machine mọ̀mọ́ kan ló sọ pé wọ́n èjì machine ìdí àfá ẹ̀ fílẹ̀ òdòdó sí níbẹ̀ fílẹ̀ kò sí tí ó gbé àmọ́ látijọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ta ògógóró ń di àbáwọlé yẹn torí pé àwọn ọmọ tó mọ̀ ògógóró tó bá yá wọ́n wà á di àdúgbò tí wọ́n fi mọ̀ ògógóró tí wọ́n pa àwọn ilé tí wọn ò tí ìkọ́ tán wọ́n lọ sún bẹ̀ wọ́n ó bọ́ bíbọ̀ ni wọ́n máa jẹ jẹ́ fájá gan wọ́n máa bọ̀ ni wọn ò ní dúró kí wọ́n iná ìkan mò ń gbé mọ́tò lọ́njọ́ ní pápá mo á dọ́jì àjọ ní àà kò pá kò pá tó sì ń bà mú jẹ torí pé bá subhanallah wọ́n ní ṣe rí pé láti ìgbà tó bìnrin ti bẹ̀rẹ̀ sí tàtàkùtà ó ní wọ́n ti ń jí nǹkan lẹ́kàn lé mo ṣàlàyé àjọ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí mò gógóró ń bí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ìta ní ẹ̀kan lé ti di ibi tó ṣe pé èèyàn mọ́ pa nǹkan rẹ̀ mọ́ dáadáa ni wọ́n ti ń jí ẹ̀rọ ata kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ torí pé ńgbà yẹn wọn kì í ta ògógóró lẹ́kàn kò sì síbi tí wọ́n ti ń ta tẹ́tẹ́ ṣùgbọ́n jọ tó ti wọ́bẹ̀ ní wàhálà ti dé àwọn kan ní ẹ̀yin muslim tẹ́ẹ̀bá jẹ́ àwọn ń jẹ́ àwà torí wọ́n ní bára alé ẹni bá ń jẹ kòkòrò táà bá wí fún ká kì í lọ ká di lọ́wọ́ ẹrẹ wúrọ fún tiẹ̀ náà ní já sùn táwọn olè bá fẹ́ wá já ilé tẹ́tẹ́ ilé ògógóró tí wọ́n fi ní ẹran tí ń gbà tí wọ́n wá táwọn kọ́ọ̀tù ní OAU Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní ọdún báwọn kọ́ọ̀tù tí wọ́n fi pa Áfíríkà nǹkan náà àwọn student union ẹ̀rí pé jọ́ta àwọn kẹgáìtì tí wọ́n wá ṣe world gyration àwọn kẹgáìtì pé kì níkan ní gyration tí gbogbo àwọn ilia gbogbo àwọn campuses tí wọ́n ti mẹ́mú ó wà mẹ́mú ní university yẹn tàbáyà institution yẹn ọjọ́ yẹn ni wọ́n wá ṣe kí n sùtá yìí ní OAU àwọn ọlọ́tí ò ní sí ládùúgbò kan àbí kí bàjẹ́ ó máa wo àdúgbò yẹn ẹ̀rí fáyé àwọn obìnrin ibẹ̀ ó máa bàjẹ́ díẹ̀díẹ̀ kò sí ni ẹ lọ ṣọ́ dáadáa tẹ́bájú láwọn ọmọ obìnrin tí ń hùwà dáadáa àwọn ẹlẹ́mu àtàwọn ológogoro àtàwọn ọlọ́tí wọn ò tí kó gbá débẹ̀ láti wá máa ta tẹ́bájú kórí àwọn ọmọ ń pé àwọn ọmọ ń ronú fáwọn fẹ́ máa ṣe lẹ́sìn wọ́n fẹ́ máa kọ́ra wọn wé àwọn olóògógóró tí ìdí àdúgbò yẹn tí wọ́n bá ti dé ìdí ògógóró ni wọ́n máa lọ olóòjẹ́ pé gbogbo àwọn ṣífù tá a fi joyè ládùúgbò gbọ́dọ̀ mójú tóru nǹkan bẹ́ẹ̀ àmọ́ ṣífù mí gan ẹmú lẹ́wù akún ilẹ̀kẹ̀ ṣífù gbé wọlé ògógóró àwọn olóògbogoro wa ń ṣùhánàlá ọlọ́run ń bẹ̀ torí àsìkò a máa ṣàlàyé yòókù lọ́lọ́la ẹ̀ṣẹ̀ wo ni ò sáforíjì fún mo salaye díẹ̀ mẹ́ ǹjẹ́ a lè túbá nínú ẹ̀ṣẹ̀ kan nítorí ti ṣẹ̀ṣẹ̀ kan wò àdàrẹ mọ́ àti tó jọ ọlọ́run kó ṣàforíjì fún kálukú wa dáadáa wa ọlọ́run tí ó bá jẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fún wa ipa wí tó bá mú ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́mọdún wa ládá èyí tí ò bá mú wá látọ̀dọ̀ ara wa ti ṣẹ̀tán ọlọ́run ṣàforíjì fún wa àtàwà àtẹ́yìn ọlọ́run jábà nàbì wọlé ọlá jábà nàbì wọlé ọlá mọ́jà wa lẹ́yìn ànábì سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين